lẹ́nu ọjọ́ mẹ́ta yìí a ṣe e, ètò ìdìbò e, gbogbogbò ìyẹn ti presidential ti ààrẹ orílẹ̀-èdè àti ti ìpínlẹ̀ èkó ṣé ẹ ń lérò wípé bóyá political appointment ẹ fẹ́ farapẹ́ politics náà kí yẹn lè help industry àbí personal ambition ni. tábà ní a ṣe ń torí ara títí wa accepted one tábà tún ṣe ni a ṣe ń torí industry accepted number two nìyẹn because of àwọn people yìí látòrí aṣíwájú Bọ́lá Ahmed Tinubu látàyè one ló ti ń ṣe ribiribi méje gudugudu méje yàyà mẹ́fà sínú industry wa sínú movie industry bẹ́ẹ̀ ni tó ti ń help èèyàn hmm. kò dìgbà tó bá kówó ń pẹ́ gbà ẹ lọ́ọ́ fi ṣe fíìmù but ó ní pàtì gan ó ní nǹkan tó ń dá sí gan nínú industry wa yìí and then number two Alhaji Musleydeen Akinsanya MC Olúọmọ ó ti ń dá sí ọ̀rọ̀ movie industry mo fẹ́ lè sọ yìí pé kò ń ṣe twenty years tó ti yẹ ṣé èèyàn tó ti kówó fíìmù fún ni àbẹ̀yàn tó ti ṣe gbá fún tó ti ṣe àwọn mélòó lèèyàn fẹ́ kà nínú eyín Adépèlé. tó bá máa ṣe a lot of big budget American movies wọ́n máa ń sowọ́pọ̀ ṣe bóyá baraka damilọ́lá fẹ́mi Jide, àwa bíi márùn mẹ́fà àtú owó jọ pé èyí tó yẹ kéèyàn kan fi ṣe fíìmù ten million ẹ jẹ́ ká kó tẹ́tẹ́ million wáyé jọ ká ṣe big movie fifty million kò rí lè wọ́pọ̀ nínú industry wa kí làwọn kan tẹ rògbò yóò fà. ẹni bá dúró ẹ wò á jẹ ká dọ̀rọ̀ ní yorùbá industry hmm. láì ṣe àjọ ẹ wá báyọ̀ dáwó pọ̀ nílẹ̀ rí àfihàn tí bá táyé wá mi ní dánrú ẹ wò kí làwọn ìpèníjà tó wà ń jẹ. ẹ nítorí nǹkan tó wà ńbẹ̀ ni pé sẹ́mi pé èmi ju èmi ò ju ẹ ó wà ńbẹ̀ ọgbọ́n àgbọ̀njù ó wà níbẹ̀ because níbi tí èèyàn márùn bá ti ní ẹ jẹ́ ṣe sinimá èèyàn kan ti wà ńbẹ̀ ó fẹ́ champion gbogbo nǹkan tó wà ńbẹ̀. Mm o fẹ́ outshine o fẹ́ o fẹ́ kan rí òun so that òun ló fẹ́ kọ rohun òun ló fẹ́ play òun ló fẹ́ lead hmm. òun náà ló fẹ́ direct even though gan tó bá tún kọ scripted oh, by lágbájá orúkọ ẹ̀ lẹ́ máa bá ń bẹ̀ writing oh, your oh, story written by orúkọ ẹ̀ lẹ́ máa bá ń bẹ̀ ṣẹ́bẹ̀ pé ẹ̀gbọ́n ó ti overshadow àwọn mẹ́rin tó kù. irú ẹ̀yin tí ẹ fara pẹ́ irú àwọn Alhaji Musiliu MC Olúọmọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ pé ṣó tún yẹ káwọn agbèrò máa yọ yín lẹ́nu ní inú múvì ni. agbèrò kọ́ ló ń yọ̀rọ̀ lẹ́nu agbèrò ọ̀tọ̀ ọmọ ọ̀ta ọ̀tọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ lógún agbèrò wọn wà lẹ́nu iṣẹ́ ṣáwọn tó wà lẹ́nu iṣẹ́ títí wọn ṣé nínú àdúgbò tá ti lọ ń ṣiṣẹ́ ṣé agbèrò bus stop wà ń bẹ àwọn ọmọ àdúgbò tó ọmọ ọ̀tá yàtọ̀ sí agbèrò. ètò yìí ga alákàjù òyìnbó mọ́ ètò yìí ga. padà sórí ètò wa Oyinmomo náà la wà mo máa ń sọ fún yín mo ní this is where we add honey to the spice of life bẹ́ẹ̀ ni ibi tá ti ń fi oyin tá ti fi ń ṣe ìgbádùn téèyàn bá gbé oyin kalẹ̀ èèyàn á lè sọ iye nǹkan téèyàn lè fi oyin ṣe bóyin ṣe ń tún egbò ṣe náà lóyin da fún ara tẹ àwọn tó máa ń fi oyin para tó máa ń fi ń pa ojú is also a beauty product eh, honey is good for medicine fún gbogbo ara wa láti ṣe kí ni láti everything wà jọlíjọlí tí dáàdì gan bá kọlù ẹ gan wọ́n mọ̀ pé <laughs> oyin làwọn kọlù but are you ready no you are not ready lórí ètò lẹ́ni mo ti sọ fún wa mo ní àlejò tí mo gbé wá fún wa eh, onímọ̀ ni wọ́n nínú iṣẹ́ eré àgbéléwò àwọn náà ti tabaníka máa kà ní méní méjì mẹ́ta àti ka eh, ogún ọdún ó lé dáadáa àákà mọ́ pedigree wọn àmọ́ lórí ètò yìí ẹ má jẹ́ ká dé ìnà pẹ̀lú ẹ jẹ́ kí n ṣe àfihàn àlejò mi tí gbogbo àwọn èèyàn mọ̀ sí Olúwọlé Akeem Cole ẹ máa wò pé olúwọlé akeem cole báwo ló ṣe jẹ báraka ni mò ń sọ̀rọ̀ wọn jàre púpọ̀ náà èèyàn máa ní ah, orúkọ bọ̀dá yẹn ti fáìnì jù àmọ́ ìwà wọn ò da bí ìwà wọn da bí ò da àwọn àtẹ̀jíṣẹ́ tẹ fi ránṣẹ́ màá máa sorúkọ yín pé àbọ̀dá ah, akeem láti Ṣàngó wọn ní ká béèrè ìbéèrè yìí lọ́wọ́ yín màá sọ ṣé bẹ́ẹ̀ lè fàtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí wa bẹ́ẹ̀ náà lórí ẹ káàbọ̀ sórí ètò wa sà ẹ káàbọ̀ ṣé dáadáa lẹ wa èmi ni mo kú lé ẹ̀yẹ lẹ káàbọ̀ ìyẹn ni pé kàtìbẹ̀ yẹn bẹ̀rẹ̀ ó dà ẹ jẹ́ kí n kọ́kọ́ mú béèrè alákọ̀ọ́kọ́ kó tó di pé ẹ àtẹ̀síwájú ẹ kọ́kọ́ bá wa káwọn ará lé dẹ̀ni béèrè alákọ̀ọ́kọ́ ni pé àwọn ẹ̀sà yìí ṣé èèyàn máa ń lọ skul fún ni àbí ó dìgbà téèyàn bá jẹ́ ọ̀rẹ́ pẹ̀lú àwọn tó ń lo àwọn ọ̀rọ̀ yẹn lójoojúmọ́ kéèyàn tó mọ̀ àbí àbínibíni. ẹ mọ̀ pé ọ god gift ni ẹ̀bùn ni mm. kò dìgbà téèyàn bá jókòó táwọn tó ń kò dẹ̀ sábí níbí kankan nítorí mo fẹ́ lè sọ pé inú gbogbo fámìlì mi gan èmi ni mo máa fà jù nítorí àwọn tó kù oṣù ni wọ́n hmm. èmi náà máa di ọ̀rọ̀ yẹn wọ́n máa fa ìdí àìdí àìmejì lọ́wọ́ yìí o wọ́n máa fa ìdí àgbè so ẹ kọ̀ rí pé ṣé mo ẹ máa láwọn ohun kan tó yẹ pé téèyàn bá wo èèyàn á wò pé ah, ah, ibo ni bùdá yìí ti kọ àwọn ọ̀rọ̀ yìí gbogbo á dẹ̀ máa jọra wọn ẹ òkú papọ̀ mọ́yàwó àdírẹ́sì kìíní á máa flow lọ ṣé ẹ̀yin náà ti ń kọ́ àwọn ọmọ nírú àwọn ohun yẹn àbí ohun ọ̀nà ayé ni kẹ́rìbọ̀dì lọ mú tiẹ̀. ẹ ẹ kánífà kóńgò ni oníkálukú máa kó títí ẹ ni àti wípé ẹ mọ̀ pé kò sí béèyàn ṣe lè béèyàn bí ọmọ mẹ́sàn-án hmm. ó ti yé ẹ̀rí kan tó máa fi ara jọ kò ń ṣe ọmọ bí mo mí béèyàn bá kọ ọmọ ní iṣẹ́ ẹ máa ráwọn tó yẹ pé wọ́n máa mú ìlànà ẹ̀ tẹ́ẹ̀ náà máa rí i pé ah mo gbé fún ẹ Hmm. so that ó wà dáadáa nínú àwọn tá a ti kọ́ kọ́kọ́ ọlọ́run dẹ̀ tún ṣe àwọn náà tó tún jẹ́ ẹni tí ayé tún mọ̀ káàkiri. Hmm. bí àwọn wo. Hmm. Ah, èrò pọ̀ ara wọn náà ni ara wọn ni uh, Yusuf Akitunde bàbá Èkó ara wọn ni Aminatu Papapa ara wọn ni Wasila Coded ara wọn náà ni Péjú Balógun sódà èrò pọ̀ ń custom ẹ̀rọ pọ̀ custom ọmọ pọ̀ ward kálọ̀ má jẹ́ ká ṣe ọmọ gbé ni tẹ́yà bá wà wò ní méní méjì mẹ́ta ẹ̀yin náà ti ṣe díẹ̀ lẹ́nu iṣẹ́ yìí mo fẹ́ sọ pé a lè ka ogún actor kà má kà yín mọ pé àbáraka tó bá ka section àwọn corporate tó bá ka section àwọn informal tó bá ka section àwọn street na in we dey ẹ máa tò mọ́ bì kan àmọ́ in this amount of years tẹ̀tí lò lẹ́nu iṣẹ́ movie mélòó lẹ ti produce àti pé ó dàbí pé wọ́n máa stereotype yín bóyá mi ìwo múvì rí tẹ̀ ṣe dókítọ̀ àfi tó bá yẹ pé tó bá tún fẹ́ má gbà kó jáde ń bẹ̀ torí kò àwọn èèyàn náà máa ń béèrè pé ẹ bá wa béèrè béèrè lọ́wọ́ wọn ṣé nǹkan tó ń wù yín ni àbí iṣẹ́ tó ń bá gbé wa. kò ń ṣe nǹkan tó ń wù yàn iṣẹ́ tó bá gbé wa ni ẹlòmíì ní ẹlòmíì ní nígbàgbọ́ pé ah tabadẹ ni kí ẹni kó ṣe káràkítà báyìí àwọn fáǹsì ẹ lè máa fi taratara àbí kó má lè jáde tán bọ̀ tá ní kó ṣe káràkítà báyìí àwọn fáǹsì àbáwọn àwọn tẹ́wọ́ gba iṣẹ́ náà tó bá jáde sódà tó ń ló máa ń fà ó máa ń mú èèyàn náà gbádùn kí ọ̀nà tiẹ̀ ṣe lọ́ba boy ó ti yẹ yín sí. <laughs> ẹ̀yin lọ́ba boy. ó tọrọ ni kí ọ̀nà tiẹ̀ máa ju ọmọ lẹ́ẹ̀ kí ọ̀nà máa ju ọmọ sórí bẹ́ẹ̀dì. Mm, kí ọ̀nà máa mọ́. àbí kí ọ̀nà tiẹ̀ mọ bó ṣe máa ń rí but irọ́ náà ni filọ̀ wa náà ni but gbogbo all the same gbogbo ìta ọ̀ṣẹ̀ náà à ń dúpọ̀ Ọlọ́run bá wa fa àlùbáríkà sí ẹ ti understand ẹ̀mẹ̀ pé acting ó yàtọ̀ sí real life hmm. ọ̀tọ̀ọ̀tọ̀ lógún ìbí ò papọ̀ mọ́mọ́ hmm, tíyàn bá dẹnu iṣẹ́ èèyàn á ṣiṣẹ́ gẹ́gẹ́ bí ibi iṣẹ́ bó ṣe rí ni ẹ̀kọ́ yẹ pé bóyá nǹkan kan máa ń wọ èèyàn náà pé èmi gan tẹ̀ mú ní plan pé mo tẹ̀ fẹ́ ṣe nǹkan kan tó dẹ̀ máa yàtọ̀ sí. Si tó máa yàtọ̀ díẹ̀ tó máa hmm. yàtọ̀ gédégbé ó máa yàtọ̀ gan bóyá kẹ ṣe bírò dókítọ̀ àbí kẹ ṣe ó dàgbẹ́ ti ṣe pásítọ̀ rí ah, ìran yẹn ò kọ́ lè dá tààrà ni <laughs> ìran yẹn ò lè fi style balance ṣé àwa jẹ́ pé múvì mélòó lẹ ti produce lọ́wọ́ ara yín. ẹ eh, ẹ eh, àwọn òṣìṣẹ́ àṣìṣe púpọ̀ náà tàbá máa wò lọ wò bọ́ṣà àmàkà bóyá six. bíi mẹ́fà hmm, ok ẹ jẹ́ kí n bí must an actor be a producer. Hmm, ṣe rí kò kan dandan hmm. Hmm, but ó tún kan dandan because kò sí bí iṣẹ́ wa iná bó ṣe lọ ìyàtọ̀ tèmi kọ́ rí ń bẹ̀ ni pé actor ó lè produce mm. but actor ò gbọ́dọ̀ di èmi látọ̀ èmi ni producer èmi ni director èmi ni script writer èmi ni dialogue director èmi ni mò ń kọrin àfọmà níbo làwọn tó kù wá wà hmm. but méjì yẹn ó ṣe kókó kò sí bó ṣe lè máa pè ẹ́ tó máa máa bá ìròyìn ṣe ìwọ náà máa ní làákàyè títí ẹ náà tó lè fi gbé tábà wo àwọn American movie yẹn náà most direct most actor tó wà on direct film. Mm most actor tó wà tó produce. Mm, lóòótọ́ but ìmí kọ́ máa jẹ́ pé ìtọ́ bá máa direct ọ lè má sí nínú ẹ̀. kò fèsì directing yẹn. sódà orúkọ wọn lẹkọọ máa rí pé directed by. dèyàn mm, fún wa mọ̀ pé ah, ẹni náà máa act àmọ́ ẹ wá jẹ́ ká wò ó pé gẹ́gẹ́ bí American movies tẹ dárúkọ yẹn tó bá máa ṣe a lot of big budget American movies wọ́n máa ń sowọ́pọ̀ ṣe. So bóyá baraka damilọla fẹmi Jide, àwa bíi márùn mẹ́fà àtú owó jọ pé èyí tó yẹ kéèyàn kan fi ṣe fíìmù ten million ẹ jẹ́ ká kó tẹ́tẹ́ million wáyé jọ ká ṣe big movie fifty million kò really wọ́pọ̀ nínú industry wa kí làwọn kan tẹ rògbò yóò fà. ẹni bá dúró ẹ wò á jẹ ní yorùbá industry hmm. láìsí láìsí àjọ ẹ wá bá yàn dáwó pọ̀ <laughs> nílẹ̀ bí a fíìmù <laughs> ẹni tó wà wò wò wà wò wà tí bá táyé wá mi ò ní dánrú ẹ wò mọ́. kí làwọn ìpèníjà tó wà ń di. ẹ nítorí nǹkan tó wà bẹ́ẹ̀ ni pé ṣẹ́mi pé èmi ju ẹ ò ju ẹ ó wà níbẹ̀ ọgbọ́n àgbọ̀njù ó wà níbẹ̀ because níbi tí èèyàn márùn bá ti ní ẹjẹ́ kàtẹ́jọ ṣe sinimá èèyàn kan ti wà níbẹ̀ ó fẹ́ champion gbogbo nǹkan tó wà níbẹ̀. Hmm, ó fẹ́ outshine òun òun ló fẹ́ kán rí òun jù. so that òun ló fẹ́ kán rí òun òun ló fẹ́ play òun ló fẹ́ lead hmm. òun náà ló fẹ́ direct even though gan tó bá tún kọ scripted by lágbájá orúkọ ẹlẹ́ máa bá ń bẹ̀ writing your story uh, writing by orúkọ ẹlẹ́ máa bá ń bẹ̀ ṣẹ́mi pé ẹ̀gbọ́n ó ti overshadow àwọn mẹ́rin tó kù hmm, kò dẹ̀ sí tíṣẹ́ bá jáde kéde ni tí credit òun ló máa gba gbogbo glory fún ìyá tó award award directed by eh, award dialogue by. Hmm. èèyàn márùn-ún ò lè gbéṣẹ́ lọ bá mákẹ́tà èèyàn kan ní mákẹ́tà máa fèsì mákẹ́tò lè sanwó sí àkáǹtì èèyàn márùn àkáǹtì èèyàn kan ni mákẹ́tà máa ṣe owó sí bẹ́ẹ̀ ẹ fẹ́ gbé lọ sínímà ẹ lè ṣe conjunction bóyá tẹ bá fẹ́ ṣe family meeting ẹ bá máa ṣe yẹn ẹ <laughs> ti understand in association with so that èèyàn kan ló máa face panel tó fẹ́ ṣòwò náà èèyàn kan ló máa ṣòwò sí ẹ jẹ́ tó bá ṣòwò tó bá náwó tí dòun tí rògbò ń kọ. Hmm, ìyẹn tún wà ń bẹ nípa greed ojú kòkòrò. so that ṣe ni kò lè work Hmm, kò ní work. kí ni èròǹgbà yín nípa àwọn investors torí awuyewuye ń lọ àwa náà dẹ̀ mọ̀ pé Yorùbá movie industry particularly à ń generate owó aláwọn fan base kí ni èròǹgbà yín nípa investors àwọn tó yẹ kán kówó wá lóòótọ́ èmi náà ti gbọ́ rí táwọn kan á ní à mo ti invest mo ti kówó fún actor lágbájá àárín kankan mú bọ̀ àdèmọ bí iṣẹ́ yìí ṣe rí lóòótọ́ pé èmi ìtẹ́yìn ò bá ti ẹ̀ náà ní rárá ló máa ń gbèrò lọ́nà máa ń so kí lè ròǹgbà yín nípa àwọn tó máa ń fẹ́ bá wa dòwò pọ̀ àti ìwà àwa tí wọ́n ń bà nú lé náà. ṣe rí ọ̀rọ̀ ẹ̀ ó kún sí èèyàn méjì ló bá wí ó bá producer àtọ̀kówó fún wí ó dẹ̀ tún bá ẹni tí producer náà gbé ọjà fún. ìyẹn marketer. ìyẹn marketer. nítorí ó possible nígbà mi kéèyàn fẹ́ báyọ̀ dòwò pọ̀ kó náà kí eight million lára fi ya sinimá yìí kóun gba owó kó dẹ̀ ti wọ́n pé òkè sinimá yìí five million ló lè yà kó wá gba owó tán ìgbà ló ṣẹ̀wá ń ti ọbẹ̀ àtàdàbọ̀ owó àti story ló wà di pé ah irọ́ Fẹ́mi Adébáyọ̀ ó fẹ́ gba four hundred ṣé tí bá gbé lágbádé àbáyé tí bá tiẹ̀ fún hundred nǹkan ṣe mọ̀ pé ó ti ń ba picture ó ti ń ba picture storyline yẹn gangan jẹ́ hmm. ẹlòmíì kẹ̀dẹ̀ ní ó ti mọ̀ pé ní báyìí ló fi ti kárátà tó lè gbé wàá òǹkà kí ni lágbájá ń ṣe mo ní ọmọ tó lè ṣe ìyàtọ̀ dẹ̀ wà nínú go àti kọ hmm. because ẹni tó lè ṣe nǹkan táwọn èèyàn expect tó bá gbẹ́ni tí ò lè ṣe sí ọkọ̀ mama fast forward fíìmù ìmí kẹ̀dẹ̀ ni ọ máa ṣetán ó máa pé kó wá dọ́dọ̀ ẹni tó máa ta á lọ but àti rí owó gbà so that ẹni tó wá kówó lẹ̀ a máa bẹ́ ni ẹ̀ fún àwọn at the end of the day a regret pé kí lòun ṣe irú nǹkan báyìí fún ẹgbẹ́ báyìí ń kó yẹn lẹ̀ báyìí ń yà tó ń lọ láti ọwọ́ producer sọ́wọ́ ẹni tó tajà. So ẹ̀mẹ̀ pé àwọn tó máa kó wa from nowhere ọmọ àpọ̀ gan but everybody already láti fẹ́ risky owó àpò ẹ̀ eh, torí nígbà míì ó dàbí pé àwọn èèyàn máa sọ pé owó yẹn òun pé o lè fi five million ya ṣẹ́kí mákẹ́tà ló máa ra three million o ti ṣọ́ọ̀tì already láti beginning. ẹ eh, ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ but ó do depend kí mákẹ́tà náà tó lè ní three million ní máa rà á ti kọ́kọ́ wo nǹkan tó wà nínú story á ti wò ó pé ẹni tí wọ́n pè ní gbèdé plus ló jẹ́ nínú so that nǹkan mẹ́rin máa ń ṣẹlẹ̀. ẹ̀yin èèyàn wa lórí ètò Oyinmomo ẹ̀ a ṣe ń tẹ̀síwájú o àmọ́ a fẹ́ dánu dúró díẹ̀ báraka ṣì wà ní ká mo mọ̀ mm, ibi tẹ́ fẹ́ kí n sún wọn dé yẹn a máa débẹ̀ a tún máa kọjá abẹ ẹ láìkẹ́ bẹ́ẹ̀ ẹ bá mi wá nǹkan fìdílé ètò Oyinmomo ṣe ń tẹ̀síwájú ẹ máa bá wa kálọ. kí gbogbo yín o orúkọ tèmi ni Lewis Tèmilolúwa táwọn èèyàn mọ̀ sí Àyàngbémisọ́lá ẹ máa wo Oyinmomo TV lórí Facebook lórí Instagram lórí Twitter lórí African Magic ẹ ṣé. ẹ káàbọ̀ padà sórí ètò wa Oyinmomo ṣì ń tẹ̀síwájú fún gbogbo ẹ̀yin tí ẹ ṣe darapọ̀ mọ́ wa ìbá baraka <laughs> Olúwọlé Cole àwọn àgbà lálejò léni láti odindi Lagos Island ó ṣe díẹ̀ náà ká torí wọn gbé wa torí wọn ní ẹran tó téèyàn bá fà fà fà báyìí tó yí òní náà mọ̀ àwọn náà ń ṣe ẹran rírọ̀ kò jọ wípé ẹ̀bẹ̀ àti paraka ìṣáàjọ àwọn èèyàn ń béèrè yín fún gbádùn yín òun náà la ṣe gbé wọn wá àwọn àtẹ̀jíṣẹ́ tẹ́ ti fi ránṣẹ́ àwọn ọ̀rọ̀ yẹn náà là ń béèrè lọ́wọ́ wọn Baraka mo rí pé tabaníka wò dáadáa ẹ ti lọ hajj ẹ ti lọ Mẹ́kà táìtù ti wà níwájú orúkọ yín àmọ́ kí ni perception àwọn èèyàn nípa pé ẹ lọ hajj kí làwọn èèyàn máa ń rò pé ah ẹni tó ti lọ hajj yẹ kó ti fi àwọn ìwà kan lẹ̀ kò yẹ kó máa ṣe irú àwọn ìwà kan mọ́ kí lẹ lè sọ nípa ọ̀rọ̀ yẹn. ẹ ẹ ṣe rí ọ̀rọ̀ yẹn mi ò bìlí ìpọ́rọ̀ wà ń bẹ̀ ọ́ ní ìdíṣẹ́ ẹni lèèyàn ti mọ̀ ní lọ́lẹ̀ mm-hmm. ìgbà tó ń ṣe pé bóyá à ń bọ́ síta à ń kógó à ń yọgò ìdí ẹni ni iṣẹ́ èèyàn ò lè nítorí pé òun lọ sí àjì kó wá dé kó ní mi ò á ti mọ̀ o mm. tó gbé káràtà báyìí fún mi mi ò ní ṣe mọ̀ o kò pọ́síbù òkú ò papọ̀ mọ́yàwó ọ̀tọ̀ lẹ́sìn ọ̀tọ̀ ní iṣẹ́ mi ò dẹ́ ń ṣe àlùsùnà mi ò ṣe tẹ̀blíkì tábà ní bóyá máa wà ní pé mo ti dé ṣòkòtò mi ti fò sókè o mi ò nílé àti ẹ nílé jàgídíjàgan mọ. kò jọra wọn ṣe bí iṣẹ́ ta fi ń jẹun ni mm. so that yín o possible. but nínú ilé mm. ṣe lover boy ni agidi. ẹyin sí bọ́sítínà yìí tó bá rìn yín kàkiri ó máa ẹ máa ń tíkù. Ah! bóyá kí n pe Mariam fi gbèrè lọ́wọ́ <laughs> torí àwọn èèyàn máa sọ pé bọ̀dá yìí ò lè jẹ́ lover boy láéláé àpé pẹ̀lú bó ṣe háàdì tó yẹn. Ah, lọ́ọ̀bà wàláì gírèdè ni màá mú. tó bá jẹ ṣáà máa wọn lover boy. wàláì tàláì òyìn ah, ò lè gbá máàkì tíṣà tán màá ṣì gba ninety five. Hmm tó a jẹ́ pé tabaríkà béèrè lọ́wọ́ àǹtí Mariam àwọn gan máa sọ pé ah, a ṣàlàyé a ṣàlàyé kódà lẹ́nu ọjọ́ mẹ́ta yìí a ṣe e, ètò ìdìbò e, gbogbogbò ìyẹn ti presidential ti ààrẹ orílẹ̀-èdè àti ti ìpínlẹ̀ Èkó a jẹ́ rí pé gbogbo àwọn colleagues yín púpọ̀ ní oyè ẹ̀ jáde tán ẹ̀dẹ̀ dúró sójú ìlà tẹ́ ẹ wà pé ibi làwa ibi ilẹ̀ ti máa bá wa ṣé ẹ̀yin gẹ́gẹ́ bí ẹnìkan tó rá arípa tẹ́ ẹ kó ṣé ẹ ń lérò wípé bóyá political appointment ẹ fẹ́ farapẹ́ politics náà kí yẹn lè help industry àbí personal ambition ni. no kó lè help industry ni because kò easy kéèyàn wá filé ẹ̀lẹ́ fónídó oṣù mẹ́ta kọ́ káàpọ̀ èèyàn síbì kan kó má ṣiṣẹ́ kó má ṣe nǹkan kan kó má wọ́ ọ̀run káàkiri tábà ni a ṣe ń torí ara títí wa accepted one tá a bá tún ṣe ní a nítorí industry accepted number two nìyẹn because of àwọn pipu yìí látòrí aṣíwájú Bọ́lá Ahmed Tinubu látàyè one ló ti ń ṣe ribiribi méje gudugudu méje yàyà mẹ́fà sínú industry wa sínú movie industry bẹ́ẹ̀ ni tó ti ń help èèyàn hmm. kò dìgbà tó bá kówó ń pẹ́ gbà ẹ lọ́ọ́ fi ṣe fíìmù but ó ní pàtì gan ó ní nǹkan tó ń dá sí gan nínú industry wa and then number two Alhaji Musleydeen Akinsanya MC Olúọmọ tó gbé ètò kalẹ̀ tó jẹ́ paronia CGI yẹn ó ti ń dá sí ọ̀rọ̀ movie industry mo fẹ́ lè sọ yìí pé kò ń ṣe twenty years hmm. tó ti yẹ ṣé èèyàn tó ti kówó fíìmù fún ni. Mm àbẹ́yàn tó ti ṣe gbá fún tó ti ṣe àwọn mélòó léèyàn fẹ́ kà nínú eyín adépèlé ẹ ti understand nǹkan tó ṣe àwọn olóṣèlú gangan ò lè jáde kọ́nà fẹ́ dá nǹkan bẹ́ẹ̀ lẹ̀ hundred percent àwọn tẹ̀rí ń bẹ̀ wàhálà ẹ̀ bóyá ten percent ilẹ̀ máa rí tó máa dáhùn because ọmọ nǹkan tó dẹ̀ fi dá ẹni lóhùn pé olóòótọ́ nìkan yẹ́sì ẹ̀ yẹ́sì ẹ̀ ni. Yes, nǹkan tó bá ti ní ó máa òun máa ṣe tó bá dẹ̀ máa ṣẹlẹ̀ òun náà ló máa ṣe ló máa ṣẹlẹ̀. wọn yí àdéhùn. Mm, ẹni tí ò ń yí àdéhùn nítorí ẹ̀ làwọn èèyàn lè faramọ́ pé ókè ẹ má wọrí ẹ má gbé yín débi tẹ̀ ń lọ ẹ dé ilẹ̀ ìlérí hmm. everybody náà dẹ̀ àpẹẹrẹ ẹ̀ dẹ̀ ń jáde pé yes òótọ́ ni kíní ó dẹ̀ ń lọ bẹ́ẹ̀ sódà kò dẹ̀ ti tàn síbẹ̀. Hmm. ó dà á mọ̀ pé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ẹ̀yin àgbàlagbà tó tó ṣe bí òwe wọ́n nígbà fún múrí nílé òun náà nígbà fún gbàdà lóko ẹ ti ṣiṣẹ́ fáwọn olóṣèlú àmọ́ àwọn èèyàn fẹ́ mọ̀ pé kí ni ẹ̀yin gan béèrè in return lọ́wọ́ àwọn òṣèlú wa pé ó dà àwa náà ti campaign fún yín o ẹ̀yin náà ṣe nǹkan báyìí fún wa. ṣe rí ọ̀rọ̀ yẹn ọ ní ọ̀pọ̀lọ ní tábàdé bíi òrùkàfù gbogbo aṣọ kọ́lé ń sá lórun hmm. nítòótọ́ àti ṣiṣẹ́ fún wọn but nǹkan táwọn máa fi san ó máa times hundred ọmọ mi ò ó mi ò tẹ́ ẹ̀ mọ́ bí ṣe lè kà nítorí nǹkan kò ń ṣe fún èmi nìkan kò ní ṣe fún àwa tá a wà nínú ibẹ̀ yẹn nìkan àti fún ẹni tí ò tiẹ̀ tó tẹ̀ fi jẹ́ tó tún ègéǹsì wọn gan hmm. àwọn náà máa jẹ́ ń bẹ̀ ìgbà yẹn tó bá di lọ́la àwọn máa ní ah èmi mi ò bá mọ̀ kémi náà tiẹ̀ ti wà lára àwọn pípù àwọn èèyàn náà tún máa ń sọ wípé irú àtẹ̀jíṣẹ́ kan tá a fi ránṣẹ́ wọn ní à ìgbà míì tẹ́ bá lọ location pé àwọn ọmọ ọ̀tá àwọn àdúgbò máa ń yọ yín lẹ́nu pé irú ẹ̀yin tí ẹ fara pẹ́ irú àwọn Alhaji Musiliu MC Olúọmọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ pé ṣó tún yẹ káwọn agbèrò máa yọ yín lẹ́nu ní inú múvì ni. irọ́ irọ́ irọ́ ẹ má jà dàrú pọ̀ mọ́ ṣàpọ̀n. tọ ẹ ṣàlàyé fún mi. agbèrò kọ́ ló ń yọ̀rọ̀ lẹ́nu agbèrò ọ̀tọ̀ hmm. ọmọ ọ̀tá ọ̀tọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ lógún agbèrú wọn wà lẹ́nu iṣẹ́ ṣáwọn tó wà lẹ́nu iṣẹ́ títí wọn agbèrò gba kan gan gẹ́gẹ́ ni ó yàtọ̀ sí ti sìn gbogbo agbèrò sìn ẹ lọ sí ọ́fíìsì wọn gbogbo àwọn gíráduwétì ló wà ń bẹ̀ láwọn ọmọ kéékèèké tí wọ́n ń ṣiṣẹ́ ń bẹ̀ tó ní kálukú wà nínú ọ́fíìsì ṣé nínú àdúgbò tá ti lọ ń ṣiṣẹ́ ṣé agbèrò bus stop wà ń bẹ̀ àwọn ọmọ àdúgbò tó jọ ọmọ ọ̀tá yàtọ̀ sí agbèrò ẹ máa sọ̀rọ̀ ń pé ọmọ ọ̀tá kọ́ máa kó agbèrò mọ́ ọmọ ọ̀tá ọ̀yàtọ̀. so ṣó yẹ káwọn ọmọ ọ̀tá sì máa dà yín láàmú. ẹ ọ máa ọ ní bí ọba dèlù aka ọ máa ṣọwọ́ kúdúrú tó bá dèlù arọ wa báwọn fìdíwọ́ wa lọ́mọlẹ̀ yìí nìwọ̀n náà àwọn náà máa fẹ́ ṣọ̀rọ̀ ajé owó táwọn ọrọ̀ ajé ni owó táwọn gan ń san gan tabadébẹ̀ gan wọn ní dàwọn bọ̀tí láàmú lọ àbí kọ́kọ́ tún máa gbá wọn lóhùn burúkú àwa ló máa béèrè lọ́wọ́ wọn ọwọ́ tiwa ló ti máa wá béèrè owó àwa gan la tún máa ń sanwó orí títí wọn táàsì tó yẹ kó san fọ́ọ̀mù tàwa la máa tún san nítorí àwọn ọlọ́mà fi ń kó bá ń tọ́ ẹ bá ti ń dé bẹ́ẹ̀ bá ọ ti ń rí lágbájá gbá o. ẹ̀sìtẹ́lì kan lọ bá ru yín bẹ́ẹ̀. bàbá ká kinní kan gbá kan àà kinní kan ọ bìrì pé bí àwọn ṣe ń béèrè yẹn báwa náà ṣe máa ń gbà nìyẹn tí ó dẹ̀ rí bẹ́ẹ̀ lọ́sẹ̀ máa ń yọ̀ sí yín lọ́rùn bẹ́ẹ̀ yọ̀ sí wa lọ́rùn náà ọmọ tá a ti pàdé yín ní gbòòrò rí báwo ló ṣe play out. ọ̀ṣẹ̀ṣẹ̀ ń pàdé mi gbígbà mi gan-an ó máa wà ẹ̀ ó máa wà ẹ̀ embarrass gan tọ́mọ tá mi bá kí ẹ̀ báyìí wà á dẹ̀ wo ra ẹ̀ báyìí gbà á <laughs> ìgbà ṣe tíátà ìmí àkọ́ṣe báyìí ó kọ̀ lè fọwọ́ gbà lẹ́gbẹ̀ẹ́ ah wéèrè ọmọ yìí rè ọmọ tó ń pè yàn wéèrè ọmọ yìí rè ọmọ nineteen years ni o. <laughs> lóòótọ́. ah náà ẹ bá a bàbá wèrè wèrè ìrè pàdé wo báyìí ń gbé pẹ̀lú ẹ̀ náà wàá dúkì o àfà. Hmm. àlàyé lẹ́wọ̀n adé máa lọ akọ máa ro sínú pé ń pe wèrè ìwé náà máa dáhùn pé aláìyá ìwèrè <laughs> ẹ ti understand. àmọ́ ṣé ẹ máa ń bínú. bínú kẹ kí ló fẹ́ fà bínú. irọ́ ni ẹ máa bínú. náà èèyàn bínú ẹ̀dá kan wà láyé tí ò ń bínú but ìbínú yàtọ̀ sí ìbínú kí àwọn tẹ́lẹ̀ nù bínú síyàn bóyá nìyẹn á ti nílé ayé nítòun lára gan hmm. kí àwọn tó lé ní bọ̀ kí lèèyàn fẹ́ bínú síyàn pé yàn lọ títì owó sì ju òní dáhùn òní dáhùn àdéhùn òní wàá kọ̀ wò báyìí tí mi bá sọ̀rọ̀ mi báyìí wàá kọ̀ wò báyìí àti kíkí yẹn àti ansagun òdì ṣèwọ̀n kan mo wàá kọ̀ wò báyìí. ṣé torí ẹ̀ lọ́ọ́ máa ń lẹ́yìn Yorùbá actors ẹ̀ proud pẹ̀lú ìgbéraga. Mm, ah, tó bá sọ bẹ́ẹ̀ bóyá àwọn kan kò ń ṣe bí irú àwa yìí. tó bá kí yín títí ṣe máa ń dà. èmi olúwọlé ọmọ kò kí ló dé tí mi ò ní dà mí ò ṣó dìnà. tí ẹ máa dá wọn lóhùn lákòótán tí ẹ bá ṣiṣẹ́ tíátà pé ẹ ti ẹ sún mọ́ kámẹ́rà iṣẹ́ wo lẹ bá máa ṣe àti pé ṣe ní supporting business tó ń gbé tíátà lárugẹ. ẹ mi ò ní abọ́tá mi ò ní bọ́tá tẹ̀ tí a ti ṣe ètò ẹ̀ láàrin ìṣẹ́jú bíi mélòó kan hmm. everything máa dùn ó máa dán ló máa jiná. ẹ̀mẹ̀ pé iṣẹ́ wa yìí ó ti àwọn tó tiẹ̀ jẹ́ obìnrin tó bá ní bísínẹ́sì tó ní ṣọ́ọ̀bù tó ní gbà the end of the day gbà márùn-ún nítorí gbà táwọn bá ti lọ location free hmm. from one place to another gbogbo àwọn ọmọ tó fi síbẹ̀ ọjà ten million lọ fi lẹ̀ ń bẹ̀ tó bá máa dé ọjà ti ó ti kú bíi six seven million tó bá tún máa lọ míì tó bá yá ṣé wọ́n nípa nǹkan wọn dé but ó máa tásìkò kan tó yẹ pé àyè máa wà fún yàn tó yẹ pé decide pé nínú oṣù yìí mi ò fẹ́ báyàn ṣe ju fíìmù méjì péré lọ nínú oṣù yìí fíìmù kan ni mo fe ṣe so that nínú oṣù yẹn wá ti mọ̀ pé mo ń lọ days. ṣé owó ma wan substantiate pe mo ń lọ three days ṣé èèyàn ríru owó three days èrò tí èèyàn bá gbé ṣọ́ọ̀bù kalẹ̀ àti ẹ̀mọ̀ pé hmm. ọ̀gá ta ọ̀gá ọ̀tà bóyá three days ó yẹ kí good ó yẹ kí n rí bí one fifty two hundred ṣó ń ṣó ń jọra wọn ṣó wọ́n ń yọ. ẹ mọ̀ pé bísínẹ́sì ó yàtọ̀ sí bísínẹ́sì ó dìpẹ́ndì lórí bísínẹ́sì tí onítọ̀hún bá ń ṣe because àwọn bísínẹ́sì kan wà tẹ́lẹ̀ pé bóyá iṣẹ́ three hundred ló ló fẹ́ lọ ṣe hmm. ó ó lè rí profit three hundred yẹn láàrin two days. wákàtí kan wákàtí méjì àbí. ẹ ti understand but ó dẹ̀ ó dẹ̀ tún lè máa but kókó wò pé àsìkò tí ń tó fún mi láti máa sinmi láti lè ní rest of mind kémi náà lè fèsì nǹkan tó tún kù kó ba lè mọ ibi tó kù sí ẹ ti understand ṣe mọ̀ pé time kan máa ń dé èèyàn máa bí ọ̀ ṣe ń ṣe gírígírí nígbà kan èèyàn máa kò sí ìrọ̀ àwa náà sí tó bá pè wá gbà mí tó bá mú script lẹ ẹ bá ti wá gbọ́ pé tá a ti wá débẹ̀ yẹn a máa kó àdá tí ọ̀rọ̀ mọ àwọn bọ́ìsì akọ́jáde akọ́ máa sáré wá ọgbẹ́ni tó bá ti jogun eléré ẹ pẹ̀lú mi. ìyẹn ṣé ẹ fẹ́ sọ fún wa pé ẹ fit ni àbí àgbà ló dé. ẹ̀yọ́ máa ṣe rí acting ọmọ ká ṣe kárátà àbí ọmọ takodigba tí ẹ bá ń kó gò tó ń kó àdá kiri mm. ẹ ti understand ṣe rí tabawo especially àwọn ọmọ island wa ọmọ island tó jà ọmọ à ń pẹ́ gan ẹni tó yẹ pé òun fèsì èèyàn ẹni tó ń fèsì ó lé tó bá mú ẹ láàrin ìṣẹ́jú ẹ̀wọ̀n kan á nà ẹ pa but tó bá sọ̀rọ̀ tó bá gbà ní ohun méjì fúnra ẹ ló máa ní ẹ máa bínú hmm. ẹ mọ ìkọ́ mi kò tó já tó bá gbọ́ ohun wàá ti ya kò dẹ̀ lè dámú. wàá lójú ẹ̀ ọ̀pọ̀n o lẹ́nu kí ló dé bá ẹ lé. ẹ jẹ́ kò dẹ̀ lè dámú sódà àwọn ọmọ ọ̀tá kò dìgbà tábàlẹ̀ ń kó gòtà ń kan máa bọ̀ tó bá ti ń dogun ẹ lé wọn ẹ máa fún fẹ́ǹsì ẹ máa ṣe gbá ẹ máa wọrí ẹwẹ́ ìyẹn ni pé kán wẹ́ni tó lè fò fẹ́ǹsì. Ah, no ah, oh, táìmù gbogbo gba ah, àkókò ìgbà tá à ń eh, kẹ́ máa máa du kiri ó ti kọjá òyìn òní ẹ má ṣọmọ ta but tó bá ti fẹ́ le ju kinní lọ Mm. ìmí kẹ̀dẹ̀ ni wàá tẹ́rí sí bọ́ tó bá ti ń dọ̀ bá ti ń di eh, ẹ kí ni kọ́ àti máa dogun paracetamol fẹ́ sick. àlele sáré yẹn kò kọ́ ẹ ti understand so àbí láì ṣe. tó lẹ́yìn tẹ̀ tí ń kúrò lọ́mọ ọ̀tá ń ṣe ti ń di bàbá àta. <laughs> Oyinmomo náà lètò ètò l'Oyinmomo wọn ni kò ń dùn kó pọ̀ ṣókí náà báyìí lọ bẹ oge kò sí bẹ́yàn bá ṣe jẹun tó lẹ́nu tó bá fa fa fa tó jẹ jẹ jẹ tó bá yá tinú gan á béèrè pé òun tó dà ó dẹ̀ gbọ́dọ̀ sọ mí tiẹ̀ ẹ̀ ìbábaraka eh, òun tó dà afa oh, ọyà gbẹmídé bẹẹ fún mi àtàlùwẹ ah, ah, ọwọ ọkọ ẹ fọwọ sáko náà kí ló ṣe wọ bọ yìí kẹ náà jáde tán afa ọmọ ìyá mi apọ ẹlùtè. àwòkọ òpùrọkọ lùtè náà ni ẹyin òmùkọ tó wà mẹ fóònù ló wà mẹ. tó gbogbo àpòyé ń sìn kò tiẹ̀ téèyàn bá tiẹ̀ kọlù yín kéèyàn kéèyàn fẹ́ kọlù lára yín gan báyìí. ẹ̀rọ sí ìgbà wọn máa kọ ẹ máa kọlù mẹ máa báǹsì padà ni. <laughs> àbí tí n bá káwọn tó kọlù yín jọ kínní àná kó má lọ kọ́lọ́ ṣàánú wa. ẹni tó bá kọlù yìí náà wọ́n á gbé nǹkan jáde tọ́ ní àti ọ̀dọ̀ gbogbo olúléeṣẹ́ wa AK Media wọ́n ní àǹtí Mariam lọ̀rọ̀ yìí máa yé pé àròkò ni tẹ́ bá ti gbé fún wọn ẹ mọ̀ pé tí ewé bá jáde ẹ̀kọ́ ti wọlé nìyẹn ẹ ti gẹ̀ẹ́tì pé ó ní ká gbé fún yín o pé ẹ má bínú pé ó kéré gan o pé ìwọ̀n nǹkan tí a rí ṣe yìí lórí ọ̀rọ̀ nàìjíríà téèyàn bá ti wá fọ̀rọ̀ jomi tó rọrọ̀ báyìí èèyàn gbọ́dọ̀ tọ́jú stomach infrastructure òun ló ba ilé ìdí a dúpẹ́ lọ́wọ́ gbogbo ilé lọ́wọ́ iléeṣẹ́ AK media media lágbọ́rọ̀ ọlọ́run ọlọ́run a máa fi púpọ̀ rọ́pò àwa la máa máa wá ẹ̀yin la máa máa bá lágbọ́rọ̀ ọlọ́run iléeṣẹ́ wọn máa gbòòrò sí o kò ní wálẹ̀ lágbọ́rọ̀ ọlọ́run ọba àbòdíntolókun àbòdíntolọ́sà mo kí wọn mo kí wọn kí wọn kí wọn kí wọn ó ti ẹ̀ dá àsìkò tó tẹ̀ fi nǹkan ránṣẹ́ yìí náà ẹ rí pé gbogbo ẹnu ti gbẹ. Mm, ó ti ṣe pẹ́pẹ́pẹ́pẹ́ ẹnu òrin rárá àtọ́. <laughs> abájọ náà èmi náà mo kó wùyàn ò jáde àfi abájọ mo àwọn ọmọ ìyá mi ajáde tán fún mi mẹ́ jẹ́ ká jọ wà lórí ibi táwa yìí àwẹ̀ wà ń ta too much talk is an offence. Hmm, èèyàn gbọ́dọ̀ palm èèyàn máa pẹlẹ́ngó e. ṣe ti gẹ̀ẹ́tì ọlọ́run adé ṣe iṣẹ́ yìí náà àtúbọ̀ máa lọ síwájú àní wá yín tì ẹ̀ nínú àwọn tó ń ṣoríire nínú tíátà yẹn ti bá wọn kọ́lé ẹ ti bá wọn ra mọ́tò ẹ ti lọ hajj ẹ ti bímọ ẹ ti níyàwó kí ló tún kù téèyàn ṣe bóyá yàwó kejì àbí yàwó kẹta. nbọ nílé yìí nílé bò ní ọ̀dọ̀ ọmọ àti Mariam máa sún. ok Mariam ó máa ń sún lórí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ náà. <laughs> ayé ọyọ ayé ọyọ kí ló dé capacity wa, agbára wà bọ́bọ́ ìnáwó yìí kí ló ń ṣe ẹ̀ náà. agbára kọ́ lélẹ̀ yìí. kí ló ń sọ. ẹ mọ̀ pé àníyàn ni gbogbo nǹkan. Hmm, ẹ̀yin ò dáa ẹ fẹ́ wàhálà bọ́ àwọn èèyàn máa sọ wípé téèyàn bá fẹ́ ìyàwó méjì ni ẹ̀mí àágùn ìyàwó mẹ́ta ẹ̀mí àágùn gan. ẹ̀wọ̀n parọ́ náà ṣèmi nílé ọ̀dọ́ títí wọn nìyẹn hmm. báyìí là ń ṣe ń léwọ̀ ẹ̀wọ̀ bòmíì ìyẹn ní sísàlẹ̀ èkó. <laughs> lọ́dún tí wọ́n ní ọ lè fẹ́ mẹ́fà gan-an mm. ọ̀kan mm. ah. kọ́ńtínú tí ẹ̀yin ò tẹ lè gbìyànjú ẹ lè mo ṣe mọ lé nìní ọlọ ẹ lè ẹ lè ẹ lè. nílùú ara mi ara mi rọ. ara yín ò lè ẹyẹ yan olórí ètò yìí mo mọ ẹ wò á ní ìrìnjù báyìí lọ níbi tí a máa fi àdàgbà ètò rọ̀ sí òun lélẹ̀ mo mọ̀ wípé fún ẹ̀yin tẹ́ bá fẹ́ kí olólùfẹ́ yín náà ìyẹn Alhaji Olúwọlé Cole ẹ lè kàn sí wọn lórí DM wọn àmọ́ àwọn náà ti complain pé ìṣọwọ́ táwọn èṣe máa ń gbé kàkà wá ìgbà hmm, ẹ respect àwọn èèyàn ẹ má kàn lọ busting ẹ ti mọ̀ pé àti Mariam wà nílé kò dẹ̀ sí ààyè wọn ti ní báyìí náà ṣe ń ṣe ń lu wa so ẹni tó bá gbé kàkà wá. arúgbó ẹ padà ní kó palábà arúgbó wa bá gbé. wọn wá bá ti lọ ẹ ṣan padlọọkì wọn wọn so ẹ kí n obìnrin bẹ ṣe wà yìí. kí mo ń wo obìnrin wíwo obìnrin yàtọ̀ ṣé látàárọ̀ ṣé báyìí jọjọ́ kó àwòrán wa. àwòrán wa. ẹ wá lè yàn ní wo obìnrin wíwo obìnrin bẹ́ẹ̀ yẹn kọ́ ìyọ́n hmm. lè hmm. kò ń ṣe pé bóyá káwa bá dé. ṣe ẹ ní girlfriend àmì ah, ò ní o ló mú kí ni bẹ́ẹ̀ fi ṣe ah, ah. girlfriend èdè ìlú wo nìyẹn girlfriend. àti off camera làwọn off camera ẹ jẹ́ ká sọ èmi àti. girlfriend girlfriend. kò sẹ́ni tó ń tòsí yín ọ̀hún tó sì mi ohun tó sì yẹn. èyí lè má tó sì kí n tó sì. mi ò ń tó sì èèyàn wọn lè ń tó sì mi. ẹ kì í tó sì wọn dẹ tó ẹ bọ ẹ dànà owó dẹ wà lọ́wọ́ yín. ẹ dáadáa lórúkọ mi. <laughs> kò sí ibi téèyàn lè bá yín mọ́ ṣá tó gba àwọn baby girls yẹn pé farakọya sub for me now oya take me for lunch now kò sí yẹn off camera. kí ló ti kọ́ tán ó ní ṣó pààyàn fún mi. <laughs> tẹ́yìn kan ṣe máa náìsì láì ṣe for that Christmas. ibo ìdèlú ò ní. <laughs> ẹ wo báraka yìí kò síbi téèyàn lè èèyàn lè ka yín mọ́ kọ́nà ah, ọ̀ ẹ máa ẹ máa wà mí tó ọmọ àti ìṣọmọ. tó ti ń ṣe ọmọ. ẹ tó ti ń kọ ọmọ fẹmọ. Ah, ṣé kọ́ńpìn kan wà tó ń ṣe ọmọ ni. ògòrè understand na pé irú àwùjọ àwa boys ẹ mọ ibi tí iyọ̀ bá wà lẹ́yìn ìra náà máa fẹ́ wá ṣúgà ṣúgà ọ̀nà ṣúgà. ṣáà fẹ́ gbé mi rìn bóyá ká tiẹ̀ kọ tiẹ̀ wọ́n ẹ̀ eh, náà because eh, èmi gbọ́dọ̀ àwọn èèyàn tó sọ fún mi pé ah that guy i like him if you have his contact èmi dẹ̀ lè jẹ́ agent èmi lè jẹ́ marketer yìí. ẹ o fine na. Eh, èmi lè jẹ́ marketer ti yín. a lè bẹ̀rẹ̀ lẹ́nu. ẹ àwọn èèyàn ti kàn sí mi pé àwọn like yín. ẹ let's go there oya. Oh, èlò. ẹni àmọ́. ẹni àmọ́ tó yẹ ní price yẹ kẹ́ ní figure. mo sheep. <laughs> láì ṣe ti ń kó fún ẹyẹ ẹyẹ wá wo bàbá ni ká máa mú lọ ẹ tiẹ̀ ṣì wá ń bí mo rò bá ti now that day is over ẹ wo ẹ fẹ́ mi àti baraka lẹ̀ mi àti baraka ó dìgbà ó dìgbà eré òfò náà ẹ̀yẹ baraka but ẹ̀ kí mo ti. ètò yìí ga alákàjù òyìnbó mọ́ ètò yìí.